الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسفكم الله وبلا نجله أن ترى كاتي جفوا الفاوى دا ألسوا ألسوا أسواجوا النبي محمد صلى الله عليه وسلم lọ́rọ̀n kùnàbì náà tàwọn fúlàlì rẹ̀ tàwọn sùhábà rẹ̀ àmìjẹ́lọ́ wọn bá kó sánú àwa náà tàwọn òbí wa tàwọn alfáàwà tàwọn ọ̀gá wa ti gbá wa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àtẹ́kà ọlọ́mọsáfàánú ẹ̀yí wa kò láyà tó tẹ́ àwà kíra tá a fi ṣe ìṣẹ́nu ilẹ́kùnrin rọ̀ ọjọ́ yìí onírin kíkí òlà àdìhíyà nípa àwọn àdúrà tá ṣe àtàwọn àkpár tá ṣe àṣà ń kọ́ ń kọ́ ṣúkúrò fàtíà àti ọlábíndẹ̀ fún ṣúkúrò fàtíà ṣúkúrò ń kọ́ lọ́nà nípa ṣúkúrò fàtíà àti ọlábíndẹ̀ fún ṣúkúrò fàtíà ni àṣà ń kọ́ lọ́wọ́ bí mo fi máa ẹnu máa ń gbogbo àyè kí ṣúkúrò fàtíà wàláhì táàmù fi bá gbọ́ yìí lọ́pọ̀ fàtíà yìí táàmù fi lè fẹ́nu wà lọ́pọ̀ gbèmí ni bí dáa nǹkan kàrí gbé ẹ̀rẹ́ kò àmá àwọn èèyàn kan ká fátíà ní ní àti continental degree àmá dọ́yé ìtumá rẹ̀ títúnú kò yí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbogbo wàhálà tó bá wà mùsùlùmí lónìí tó fátíà bá yé wa ni kí a gbọ́ yé dáadáa ọ̀la ọ̀pọ̀lọpọ̀ wàhálà yìí ti kú àti sùkùn fátíà ìṣògùn gbogbo ẹ̀ àtàní tààrí ilẹ̀ ayat 3 tààrí ilẹ̀ ahadisi wọn náà wùhá àwọn ahadisi àkàtúnjọ àtàwọn tó jọ bẹ́ẹ̀ تدل على عظيم قدر هذه السورة الكريمة إن صوافوا إن صوافوا أن تدل على السورة لكم عليه أنها عالم سور القرآن aláàkọ́ fi wáyé pé òun ni sóòtù tó lọ́lá ju gbogbo Quran gbogbo Quran kò sí sílẹ̀ fi sọ́tò tó bá ti rà kò sí sílẹ̀ náà bẹ́ẹ̀ lórí yẹn gbé lọ́wọ́ lórí yóò ń gbẹ́lù sí Taurat wọ́lá sí Injil wọ́lá sí Zabur wọ́lá sí Quran mislo bẹ́ẹ̀ àsọ̀kọ́ nínú àtọ́wọ́lá dáfọ́nà ní Musa àbí Injil dáfọ́nà ní وهي أم القرآن كلنا ما قرآن كفارة فالقرآن تفسير لها القرآن يقول إن تسيب الفاتحة يعني. لمجملها أقداره والدي أنتو فاتحة تسيبه ذلك لإشمالها من معاني التي في القرآن فوقفنوا أوان ثم القرآن من ثناء الله تعالى من وعوى أي تانسي فولو بطلق جلو تانسي أخو بوي تانسي فولو بطلق جلو قوتنو سبحانه وتعالى بل بما هو أهل عن ياوي تسمولو بعد تسمولو بعد أي تسمولو بعد ومن تحديد الأمر والنهي ولا ينتقف ونقع الجيد فولو بعد تسمولو àti ìgbìyànjú sí gbogbo tó wọn bá kọ̀ inú wọ́n ń tún fún wa nípa àwọn àdéhùn tó lọ́n sí àwọn ẹni rẹ̀ wọlúwà ayé àti ìgbérí tó sí àwọn ẹni ibi gbogbo àwọn ìgbàlè àti gbogbo bí bẹ́ẹ̀ lọ àlùwà àti ìgbàlè àdéhùn dáadáa nù àlùwà ayé ìgbàlè ìlérí ìyànú ọlọ́mọfì àjọwálá ìfàlùkìyàmù قال ابن القيم رحمه الله في كتابه أفتاوى ابن القيم rahimahullah wọ́n sọ nínú kíra nípa pé madarijul salikin bainan manazil iyakun abdu wa iyakun nasta'in allahu akbar kíra ta fa àfikún madarijul salikin ojú ọ̀nà táwọn tí wọ́n rìn àjò tọ̀ bainan manazil láàrin àwọn ibùsọ̀ iyakun abdu iyakun nasta'in láàrin ibùsọ̀ yẹn أعلم أن هذه السورة محمد بكذبة لو جبع الأمة أن هذه السورة السورة الفاتحة هي اتبعت على أمهات المطالب بالدعوة التأكيدة تنزي ما فيه على عالية الدعوة إسمال قيل منه سورة الفاتحة التبع الإشمال ومنتحها أكبر التمن إذا قسنوا ليتوا قيلين وقسنوا تعشبت على التعرف المعبود تعالى قسنوا أو جسم مولوه فتعجسنوا سبحانه وتعالى بثلاثة أسماء برد أسماء الحسنى والصفات العليا ọmọ orúkọ mọ́ta kan wá nínú sọ́tọ̀ fàákà ọkọ̀lọ́ mọ́ta kan wá sọ́mọ́ orúkọ náà yóò kú ibi tí ìjà sínà ló kọ́ mọ́ta àwọn orúkọ mọ́ta náà wà mọ́ta yìí wọn sọ́kùn fàtíà gbogbo kọwa gbogbo àwọn òròyìn yóò kó jáde sẹ́ni lẹ́yà bàtàrí ha aláà gbogbo ìgbàlọ́ tó ń bọ̀ lórí orúkọ ẹ̀ka iná ní gbogbo ẹ̀kọ́ ìgbà parí sí wọ́n yíya ọgbọ́ aláàfáà ní abúlájú jalala warab àti rab warrahman àti rahman arrahman kó arrahim náà fi nínú yẹn àwọn kọwa ẹ̀ka wà ní kọ́

nígbà ṣẹ́wọ̀ Muhammad nùkẹ́yìn láì pé ìsìbátul ìmá ní ààdì súnmọ́ra yìí na zama yin hirin wakuwa a pé mafi akọ̀ akọ̀ sí ọlọ́wọ̀ ba subhanahu wa ta'ala wanda zawon idan ikasọ́ ni kọ́ bá su fún kálukú àwọn ẹrú di amarihim ba sai kuma gudu ya yi hasana ha nígbà iṣẹ́ rí ìgbàdà ìṣẹ́yàá ẹgbẹ́ ìṣẹ́yàá yóò gba burú ọlọ́run nígbà fún ìṣẹ́ rẹ̀ tí sálọ́ bí gbogbo tó ààrà bí lọ́kùnrin tó fi ẹgbẹ́ ìṣẹ́yàá nìkan náà ní bí ìgbàgbọ́ oní pé ṣúgbà bí ìgbàgbọ́ ẹ̀yìn àgbàgbà gbọ́dọ̀ ẹgbẹ́ ọlọ́rọ̀ ìdí o tó rà bí gbogbo ọlọ́ọ̀bá náà ni تدل على ويدان سبحانه وتعالى عبد الله بن عباس رضي الله عنهما قم بالواء نبي السلام يا رسول الله كيف ياكم الله بين الناس على كسبته جو يتي كسبتني أكسبتني بني ويتي كسبتني جوزة الدنيا ونك ما يرزقهم على كسرته ومن ذلك بتعلم كما ويتي كسبتني كسبتني كسبتني كسبتني كسبتني ilé ìṣẹ́rọ mímú ìṣẹ́ ìṣẹ́ ìbẹ̀rẹ̀ náà ti fún yín àkíyàmù subhana wa ta'ala rọ́jọ́ rọrùn fún ọjọ́ náà rọ̀bà ọ̀kan hukumu ọjọ́ àdùn lẹ́yìn náà ìsìlédé nípa ìjọ ìsìlédé nípa ìjọ rẹ̀ gbogbo àgbà tààdà من دي أبيها ليلة من روان رفوة nípa jípé ọ̀rọ̀ yìí nùgbówà náà fi jípé ní ní ọ̀nà púpọ̀ amma akọ́rọ̀ na fi rahimu allah fi bayani ma ta zumana wa arziki tsora bai na afawa mutayin ba su rayu da kwanere dukkan su sura ikú sínú ní ma'adun da kalib nínú àwọn ìyá ìyá ìyá ta nínú àwọn tí máa fẹ́ àlàáhàlìyà tó ga jùlọ ìgbìmọ̀lẹ́bí omi lọ́bí àgbàgbìmí tó wáyé fún àlùjíjà yìí ìjìyà adùn báyìí kan ó tó wá ráyè láti fún wọn lésì bu àwọn ìjọ bíà tọwá ìfàwọn jùlọ ní gbogbo ẹ̀tọ́ ìfúdíwà tọwá ìfàyè tọwá ìfúdíwà tọwá ìfúdíwà alùjíjà ìwọ̀gbìlá ní gbogbo àwọn ẹni bíà àtàwọn ní àwọn ẹni àmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí gbogbo ìsẹnumọ́rọ̀ yẹn ó jẹ́ simple gan-an wọ́n wé ọ̀rọ̀ sáfà ikọ̀ yóò yíwa gbé yíwa ó ní fatia tí ń fọ́n bídá àlésì àwọn alùpùpù tó wà lórí ṣìyàn abúlé ti láì àwọn òkúta lára méjì náà ni ìròyìn wá dùdù ara fàfà ní súra ifá tí wọ́n tó káàkiri àkọ́kọ́ ọmọ ara méjì náà wọ́n ní ó ní ọmọ tẹmọ̀ náà ti kò nínú tó ti mú gbígbá lórí fúnlẹ́sì ìdáyẹ̀rọ̀ kọ̀lá tó lẹ́nu ó fẹ́rẹ́ bí fúnlẹ́sì fúnlẹ́sì gbé ala lórí àwọn kí jẹ̀mí ìtawà ìkúgbó ní àwọn jẹ̀mí náà الضلالة قوين شينا ها اهدنا الصراط المستقيم نعم العلم ان تكون كيف ها ها Thank you. ṣé o ti lè bẹ̀rẹ̀ bí sísè ṣé o lè bẹ̀rẹ̀ bí sísè bẹ̀rẹ̀ nù. ìgbẹ́ ìgbà wọn gbẹ́ gbèsè àwọn àwọn tó ń sọ bẹ́ẹ̀ gbẹ́ wọn wọnú gẹ́gẹ́ mọ̀gbìlì wọn wọnú gíní gẹ́gẹ́ mọ̀gbìlì alẹ́ ìgbàrà o. ẹgbẹ́ kótó wọn àfáàyàn ẹ máa kó sí wọn bí ti kọ̀ án ni ní àdìsí ọ̀rọ̀ àwọn àfáàní ẹ̀kọ́ tó kọ́ ní Yorùbá ni ẹ̀kọ́ ní ẹbí tó bá ìkàlẹ̀ wọ́n kọ́ án tẹ́ tí ìbùkún nù. ìdíyé náà náà tí ó wà bùkàkàbírù Àwọn nìkan àwọn tí wọ́n wọ̀ nímà, wọ́n kàn tẹ̀lé ìtẹ̀lé, bẹ́ẹ̀ náà lè fi ìdíkàlẹ̀ ẹni ò ní ẹjú mímú ti yẹ gbá bí ṣe ìdíkà rẹ̀ wọ́n ọ̀pọ̀ túnmọ̀ ọ̀rọ̀ ẹni òun túnmọ̀ rẹ̀ ni ọgbọ́n ògbé kalẹ̀ bí ṣe ìdíkà bí wà bí ìdíkà rẹ̀ ọmọ mi lọ́pẹ́ pẹ̀lú pé ọ̀rọ̀ Muhammadu Buhari mo ní fún àwọn bídà lẹ́sì ọdún wọn àwọn yahood wọ́n lẹ́rù ní gbogbo ṣe ó ní àwọn yahood fine gbogbo mùsùlùmí tó bá mú ọ̀tọ́ tí ọ̀tọ̀ lọ́wọ́ àmì lórí àlẹ́ yìí ó ní yahood ní ọ̀tọ̀ wọn tó ní wọ́n lọ bọ̀ọ̀lì àwọn christian àwọn ti fi àìlẹ́rì mùsùlùmí ti fi àìlẹ́rì ó bọ̀ọ̀lì yìí simple kí wọ́n fi dọ̀rọ̀ yìí wọ́n á ń gbèjìra wọn à wọn ó ní ọlọ́run kí ọlọ́run bínú sí yahudi tó kí yahudi ọlọ́run bínú sí yahudi tó yahudi mú kí tẹ̀lé àmọ́ àbúrò àbúrò ni wọ́n ti pè yìí ló wá sí yahudi kí ìwọ mùsùlùmí káró sọ bá nǹkan ayé ìdími dáyé gbọ́ ọ̀rọ̀ tí bá sì mú ọkùnrin dáná ẹni yìí bú àwọn àjàbí bú àwọn àjàbí ń bú wọn bú wọn wọn ni ẹ dáhùn àwọn alábùdó ọlábùdó kàwọlẹ́ni ìdíkàwọlẹ́ni ẹlùdókà ti di chọ́ọ̀tì nígbà tí buhari ọmọ musa tọkọ chọ́ọ̀tì chọ́ọ̀tì fún ọmọdé wa níjọ wáàzí wọn tó máa ti sọ friday wọn bá wà pàṣẹ wọnú agbo wáàzí wọn ní àgbẹ̀rẹ̀kà sí fún lọ́nu nígbà tó jẹ́ fún ìgbìmọ̀ wá káàkiri nù bọ̀bú ti kì tẹ́lẹ̀ láti ohun pé àfẹ́ àlọ́kọ́ lọ chọ́ọ̀tì ní buhari ọmọ musa báwọn ìdíkà ayé ni ẹni tí ayé gbọ́dọ̀ tó kọ́ ìdílé ìdílé ìgbóhùn alẹ́ yìí ni àwọn yahudi rí lè tọ́ wọn ọ̀tún lọ́wọ́ bínú sí wọn. wọ́n bọ̀ ní àwọn nasara àwọn sì láì ní ẹ̀rí wọ́n gbogbo ẹgbẹ́ sì tí gbogbo máa ń sèṣì tí wọ́n sì bùsùn ní ọ́ wọ́n bọ̀ sí ẹ̀ ẹ̀ ká èyí ti di kiri wọ́n bá kálẹ̀ ń gbẹ kiri àwọn ọmọ náà rí ìfọ́nù wọ́n bọ̀ ní. wọ́n ní wa wọ́n bọ̀ sí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò fi gbígbà lọ. Tí wọ́n tọrọ mí láì fi jẹ́ ṣe yìí búrẹ́ ti rí. Nàìjíríà ni wọ́n ń wọ́lọ̀ bọ̀ọ̀lì. Ó dé wa kí mo sàfọ̀rọ̀ fún. lẹ́yìn náà kẹ́kẹ́ ká tó àtẹ̀lẹ́sẹ̀ káà alẹ́rìí fún aláàánú tẹ̀lé bójú wà hùn ẹ̀rọ ti tẹ̀lé lò ó di yé wa wọ́n bá fọ̀rọ̀ yé wọn lọ́ba wọ́n á lóko wọn kí wọ́n tó mú wa. ọ̀rọ̀ ọ̀rọ̀ àbúrò ló ń lọ bí wà lọ́kọ̀ọ́ wọ́n gba ọba mi sọ̀rọ̀ níbi ni ọ̀sẹ̀ ní sùúrù ọ̀rọ̀ ọlọ́wọ́ bí ìyá ìjọ́rì mùsùlùmí àlẹ́ yìí ọ̀rọ̀ bọ́ọ̀lẹ́ yìí àwọn sàlẹ́ àbẹ̀rẹ̀ pé àwọn sọ̀rọ̀ mùsùlùmí àlẹ́ yìí títí ní àlìyahud wọn àwọn tẹ̀sí wọ́lọ̀ bọ́ọ̀lẹ́ yìí tí àwọn nasara wọ́n mọ̀ lábẹ́ ọ̀la fi wá pé ọ̀sán mi wí kó bí sọmọ bí la sọ̀rọ̀ lánàá sọ ìtàkùn lánàá Abdullahi bin Abdulsalami àbí ìtàkùn ni ìyàwó ni àwọn ẹ̀rọ tó lọ tọ́ ní sọ́wọ́n yẹn kẹ́kẹ́ kálẹ̀ ìwà alẹ́ fẹ́ẹ́ tẹ̀sí fún náà tó nìyí ọlọ́run bínú sí máa wọ́n ti kí wọ́n ti jọ ìwọ mùsùlùmí tí wọ́n kárò òótọ́ tí wọ́n tẹ̀lé sí ti gáyé ọwọ́ à خذي بما ذلك على حد عموم جدي لا بخصوص سبب ترى بعض الدوام خذي لا بين ان بعد تعرف كيف النبي سلم كان هو الوجه صلى الله عليه وسلم قال لي يا رسول الله انت متجوع متعلمني جد قاسي نجني إن قالوا إن الحسنات يتم السيئات أسجد يقول لي علي عادة خلاص يا رسول الله دوينه إني علي عادة خاف من العيال رسول الله بل بل أمتي عامة أمي سيبني يولون طريقة وعايا كده نجيتي سيبني كده لمن بلا بل أمتي عامة أقوى الأمة مني أنا بقى على أمرة الجلية طبعا بقى ما بكون في الفيلم في الجنة الثانية قولي يجيو والله تعالى أعطوا فايدة تفسيرني دائما وصوليين قولي وعوا مجتمع ولا تفسيرني قولي والله تعالى أعلم نعم ويوعدي نعم وني وما تدعسوا أن الرب بكل نوع إسكيسي جرى قدع على جميع توائف أهل الجديد وعوان الجاي جون داع والضلال أتوان إنشنا وتبعتكم من النماذج السائرين أنتم نوع وعوان وعوان يا جو مقاومة العابدين أتدوا وانتون دوغا بيان أنه لا يقوم غير عابد سورة مقاله كسيسوا مين دواري كسيسوا دواري فيصدوا مبدأه كسيسوا إيوشات من هنا ندعي فإنه يتأكد على كل مسلم كتاس لبه مسلمين الاتحاد بين المسلمين أن يتعز أن يقدم إناياتكم كاكي كاكي سبحان الله هذا الإنسان الكريم من سرعي لكي إجدا وحاصري وكتابة جنهاكي والمدارة كده في الكتارة يدبر كل ما رنسي والمسلم يقرأ في الصلاة في اليوم ìgbẹ́lẹ̀ mùsùlùmí tó máa kí súra yìí nínú àwọn ẹ̀rùn ọ̀nàyà ní ọ̀sán àti lẹ́ ọgbà aṣara mẹ́ta nítorí títàgì nínú wákàtí márùn nìyẹn ọ̀yìnbá kánà mọ̀háfíì ìlà nàwáfẹ́ ọgbà mùsùlùmí tó máa gbọ́n tó àwọn náfíà ni fa inna yakrawha marrat yóò kí ní àìmọye gbà pọ́pọ̀ láyọ̀ sí àmọ́tòtò ọmọdé títí ayé rẹ̀ òun gbọ́n lórí ilé ìmọ̀ kí fún ìjà títí ayé rẹ̀ òun gbọ́n lè ta ìtọ̀wálẹ̀ ayáàtì ní dúkìdúkìdú ọjọ́gbọ́n ti mú bẹ́ẹ̀ tí ó ti kò tó ìlọ́lọ́ àtọ̀báwà ọlọ́pàá ti mọ̀ èyí tó ń gbé sùkúrù láni mi ní àtì wá sí nílànà omi ní àtì ìgbàwà wá sí nílànà an na katara an máa zalik pẹ̀lú من لا يحسن قراءة هذه السورة قريبا كما سلايك قولي أو مسلمي من مسلمان ترى ما ذلك لقوم لا صحيح قالوا يبقى صحيح في بعض المسلمين ولا مسلمين لا يحسن قراءة هذه السورة قريبا tí ọmọ súra alápọ̀lẹ́ ìpé yẹ́lẹ̀hánú fi hà dal yọ ma gbé ọ̀rọ̀ tí àwọn yọmọ tí ọ̀rọ̀ mẹ́ láhànà ní jù sí yẹ pé yusuf ma'ana tí ó tí ó tí ó tí ó ńlá yìí ó ní mùtàbílì ọlá mùsùlùmí pé ìgbàmú yìí ó náà mùtàbílì ha ní ma ronú pa rẹ̀ kìkìrì kò sí ronú pa rẹ̀ mùtàbílì ha àbẹ́sì bọ́yé ọkùnrin màání ha àbẹ́sì ronú sí àwọn ìtumá rẹ̀ ma'arifatan tabbatiha ni ìtumá rẹ̀ tí ó àti tí síra náà fún wa ìbájú ala ìbádọ́lá mọ́mìnì ìgbà ọ̀rọ̀ yà lórí àwọn ẹ̀rọ pọ̀wọ̀ jẹ́ mọ́mìnì kúrùn gbogbo pátá tààzí mọ́ áàzí ìṣòdì sílé ma kúmọ bọ̀ sí alákàrí yìí kúmọ bọ̀ bọ̀kádùrù ha kọ́kọ́dùrù ó dẹ̀ قولي وقدر وقدرها حتى قدري وبسي بتلاوتها حتى التلاوة ما كي بتلاكم كي إذا هي آدم سورة القرآن بل أناني تجد القرآن كتبتكم وأفردها على الأمة إذا تجرها يلبوا الأمة آل كل ما يحتاج إليه عبد إذا قتنوا àdúgbọ́wà ọkùnrin tí mùsùlùmí ẹgbẹ́ bá ń bí ìṣẹ́kọ̀ọ́ ọba wọ́n mú a nẹ́sàn òun ní orí rẹ̀ àbúkàní rẹ̀ lẹ́kàrí gbogbo yẹ̀ pátá ara ibn kayyim rahimu allah asawa ibn kayyim rahimu allah kan bá pé wọ́n ti láyé ó ní mo fi ọlọ́ bàbúrà bàyẹ́dì bàkálàtàn fásidan wàlá bìdì àtàn bàtìlan illa wa fàtiyatu kitabu مثمنة بردها وإبتالها بإبتال الطرق الله أكبر ونفتة الله الأخبار المفيدة وبرع ما يتجد وكالة فاسدة قول يا ربك ربك أنا أتضمع يا ماطر ولا ذات الكتاب ذاكري إلا وفاتية الكتاب بقول فاتحة القرآن الفاتحة àmọ́lá ti bẹ̀rẹ̀ di ó kú sí ní ìdílé fún wọn létí ó kú sí ní ìdílé fún wọn létí lórí ọ̀rọ̀ yẹn wọ́n ti báàlẹ̀ àti sọ́ọ́lì rọ́mọ lọ́wọ́ ìṣòro lọ́wọ́ ìṣòro ní ọ̀nà àwọn ọ̀nà fáwọn ìṣòro yìí báyìí sí ní kó o ti jáde jìnnàjìnnà. àfọwọ́ à jẹ́ ìṣòro láàfíà gbẹ́jù ọ̀gá wà sára yẹ̀ dẹ̀yẹ̀ lù. ẹ̀fún ní ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ ń bí káwáwò bá rí ìfìfúnnu fátàlá ànẹ́bí ti fi ìjà kò sí ọ̀nà kò sí tí ó ní ìfẹ́ sọ ó ti gbé láàánú ẹ̀rẹ́ ti fúnnu fátàlá náà Yẹ́rẹ́ tí mo sọ pé ojú ọ̀nà tí ojú ọ̀nà tààrà ni ojú ọ̀nà nìyí. Ojú ọ̀nà ìdínà sílẹ̀ kò mọ̀ sọ pé ọkùnrin sára ṣùgbọ́n lọ́bìnà àgbọ̀nà ọkùnrin bẹ̀rẹ̀ ipò ìkúdánù ni láti ní wà á tí ó gbogbo tí àwọn èèyàn rẹ̀ dákú ni àkàndàláwà rẹ̀ wọ̀tẹ̀ ọdí gbogbo àkàndàláwà ọdí gbogbo نعم وأطفاها وأوداها ولا بابا من أبواب المعارف الإلهية أو عن أولي لك ولا بابا من أبواب المعارف الإلهية تقولون العزيز يكون وأعمال القلوب أوان شوكة تبدا دافعة وأودعتها من إلى الأسعوب وتشوق ومعارف القلوب أفكارها عتي جوسوكا فكما إعانة نبات إلا وفي فصل الكتاب أو أقول لك هنا يكون فيه يقول نقدم له يكون في شيء قول بدلالة عليه السلبوين فرقع به الله أكبر على منزلا من منازل السائرين إلى رب العالمين بسببك نبو صعوة ولا ضلوب جدا مولانا سبحانه وتعالى إلا وبدايته ونهايته akwai bẹ̀rẹ̀ fatiha tare da fatiha fiha o wa mẹ wala amuru da mu fẹ́ da bura ẹlẹ́fì tí ó bura ni in mu fi yẹlọ bura in nìkánà láti ka fatiha la azamu min dal o tún gbogbo karo yìí lọ kun fatiha o tún gbogbo tí karo yìí lọ o yẹ fún adarí a tún gbogbo yìí lọ na ta haka ka ju biya ما تحدث بها وتزم بين كون منكك ثم تكتب أم بكتاب بالكتاب يقولون كل عكار بدون تيك فاتح القوائين وأنزل أسفاء كاما يقيم في الجنة ذلك الإسماء أقوى لع ذلك يستحيل لجبل لا اله الا اكبر ونورا مبينا اقبله قال عليه ما طعا وفهمها وفهمها عتي الخير فإما لوازمها وان ترين كما ينبغي متواصل بعد مبحان وتكتبين وقع في البدعة وقع في عبد الله فاقت البدعة ó di wọ́lá ṣẹ́rìkì nínú ẹbọ wọ́n pàtí ayé ọkọ̀ tó máa rẹ̀ ọdún òòrùn sínú ẹbọ agbègbè ṣẹ́rìkì máa pé ṣẹ́rìkì ọkọ̀lọ́ gbéra ìdíkà búrò ní wọn bí ilá ìlàhà ìlúláhù ó ti ṣẹ̀rẹ̀ gíní ṣẹ́rìkì muhammadu rasul ó ti ṣẹ̀rẹ̀ الشرك من لا إلى الله الإخبار قلت الإسلام يقولين تبع سنة قلت لا إلى الله ونجدين شرك قلت يا محمد رسول الله كده بدعة تعبد أحمد يوا قلت يوا وتيجي مني قلت يوا علم تصنع يوا نعم كيف يوا قلت ما تبقي بين في البدعة والشرك ولا أصابه مرض من أمراض العبيد تعالى كما في المعرية وكفوتهم illa limaman a mustaqbil kuma cikin kace ya bai bu bai ba لهذا نادي إلى نهاية ما قصد بيانه هنا لي موافقات قري انت جميعري على يعني جاي حامدين لله عند قلوبا مسلمين عليه أقوى أتيني حتما عليه على المسجد صوب حمد نياري نياري حمدا غير مكتفيا هي أفضلة أسبوع دولة أسبوع ولا مذكورا وبالأسبوع لا ولا مواد عبد الجبري ولا مستغنى عنه ربنا بنا انت تقولوا بقى سبحان الله والله بقى والله تعالى ليس عليه لا بد ما فيه السلام عليكم ورحمة الله وبركاته